أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أنا كفون ولهم فتريكاتي كفون وجسي ولهم نبوة محمد صلى الله عليه وسلم كي ولهم كما بعض صحابه ìkẹ́ máa bá gbogbo àwọn ẹni rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa àkíra wa kò iṣẹ́ ládá àkíra wa kò iṣẹ́ òǹgbẹ́ àti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó máa sàgbà ní ìbáàdà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìfẹ̀síwájú nínú àlàyé tí a ń ṣe nínú Suratul Hujurat nínú Al-Qur'an láti fi dára wa ní ẹ̀kọ́ òun náà ni a ó máa tẹ̀síwájú lé ní insha Allahu ta'ala láti Darus Salam wa لتحفيظ الكتاب والسنة وتعليم القرآن والتعليم العربي والإسلامي دار السلام لتحفيظ الكتاب والسنة والتعليم العربي al’islami ibi tí a ti dúró ní àná òun ni àlàyé nípa àwọn ìwọ̀ tó wà fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam lójú ayé ànábì àti tí kò bá sí ànábì ní ayé má sallallahu alaihi wasallam aṣàlàyé fúnra wa gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ fúnra nínú àyà ẹlẹ́ẹ̀kejì a rí pé àyà yẹn náà ọlọ́run bá subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ pẹ̀lú annida bil iman ọlọ́run pé àwọn tí ọlọ́run bá wí ní àdásà ọlọ́run kalẹ̀ pè wọ́n pé yá ayúwa lẹ̀bí iná àmánu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ni mo pè gẹ́gẹ́ bí àlàyé tí a ti tẹ̀síwájú tí ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ subhanahu wa ta'ala tí wọ́n fẹ́ pe àwọn ẹ̀dá rẹ̀ a máa pè wọ́n yálà kó pè wọ́n pẹ̀lú yá ayúwa lẹ̀bí iná àmánu àwọn tó bá gba ọlọ́run ọba gbọ́ nínú àwọn èèyàn àwọn tí ọjà sí wípé wọn ò bá gba ọlọ́run ọba gbọ́ ọlọ́wọ́n kan lẹ́kùn wọn pé yá ayúwẹ́ lẹ́bí yẹn kẹfà kó ní yá ayúwẹ́ lẹ́bí yẹn kẹfà so yíwá yẹn nìsín àbí kọ́ lọ́wọ́n generalize ọ̀rọ̀ yẹn àti mùsùlùmí àti ẹni tí yẹn ṣe mùsùlùmí ọlọ́wọ́n ní yá ayúwẹ́ náà. tọ́yì aṣàlàyé ayé ẹlẹ́gìdì fúnra wa ní àná ayé náà ni àwọn ọmọ tẹ̀síwájú ń parẹ̀ ní ìtorí pé ayé ẹlẹ́kẹta tó tẹ̀lé ó ní ìbámu pẹ̀lú ayé ẹlẹ́kẹjì tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ń ṣàlàyé fún wa nípa pé àwọn kankan bẹ tí a ò kí ní àkíyèsí ń pa rẹ̀ tó yá sí wípé àwọn nǹkan yìí sì lágbára repercussion tó wà ń bẹ̀ repercussion yẹn le débi pé ó lè ba iṣẹ́ yẹn jẹ́ níyàn dẹ̀ nímà èyí ó máa kírun òsínú wà pé àwọn onílàdà tó ń kí èyí ó máa gba àwẹ̀ òsínládà àwẹ̀ tó ń gbà látara kíni látara tó ti ṣe nǹkan tó fi ọlọ́wọ́ bá nú tọ́lọ́wọ́ fẹ́ kí a ṣe ṣùgbọ́n tí yẹn bá ń ka alukur'an tí yẹn bá ń gbọ́ ìtumọ̀ alukur'an ibẹ̀ yóò ti máa mọ̀ yìí pé àṣẹ nǹkan bá fi tọ́ ká ṣe àṣẹ nǹkan bá yóò tọ́ ní ajẹ́nà sí fúnra wa pé inú àwọn ọ̀gán tí ò tọ́ yìí tí ò yẹ ká ṣe tọ́lọ́wọ́ bá ṣe ní haram fún mùsùlùmí tó ní yímánì ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú ìmá yàpọ̀ sí ọ̀rọ̀ ọ̀fọ́ ìmá yàpọ̀ sí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá kí wá ń lọ rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó jẹ́ mùsùlùmí òdodo ọgbọ̀rọ̀ jìnà sí nǹkan náà olùwàníyá ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yaday illahi wa rasulihi wattaqullaha inna allaha sami'un alim wọ́n ṣàlàyé ilé ìfúnra wa gbogbo wọn tí wọ́n fẹ́ ṣe láyé kéèyàn rí wípé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní èèyàn ti síwájú tẹ́nìkan wá mú ideology kan wá ìròrí kan wá táwárí pé tẹ́nì yìí mú wáyé ó tako ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba látẹ̀lé àní tẹ̀lé ọ̀rọ̀ irú ẹni yẹn tí wọ́n ṣàlàyé tó pọ̀ ní agbọ́nrin yìí nígbà tí a ń ṣàlàyé rẹ̀ bákan náà ni ayé ẹlẹ́ẹ̀kejì tí ọlọ́wọ́n sọ pé ya ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy wala كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أسأل إلينا فراوة ní ìjókòó ẹlẹ́kẹta ìtàṣàlàyé fún wa ní àná nípa pé ọlọ́run tún ní ká jìnà sí o kí lọ́lọ́run ní ká jìnà sí a gbọ́dọ̀ máa jẹ́ kí ohun wa kó ga ju ohun ànábì lọ sallallahu alaihi wasallam ní ọ̀ndà rẹ̀ aṣàlàyé fún wa bí kí ẹ bá wà ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ní gbọ́dọ̀ máa pariwo ń bẹ̀ tí yẹn bá lọ síbi sàárì ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ máa kẹ́yìn tí yẹn lọ sí ziyara níbẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa pa ariwo ní ibẹ̀ bákan náà tí wọ́n bá ń ka hadith tá a bá ń gbọ́ sallallahu alaihi wasallam a máa pariwo ń bẹ̀ tí sí pé ohùn wa yóò wá lókè ju ohùn ẹni tí ń ka ọ̀rọ̀ annabi lọ sallallahu alayhi wa alihi wa sallam àwọn àlàyé ìjẹ́ ká mà nípa pé kì í ṣe gbogbo yàtọ̀ annabi bá ń bẹ láyé nìkan láàmà lo àyà yìí bá annabi ò sí sí láyé náà sallallahu alayhi wa sallam a máa lo àyà náà lọ títí láti pàdé ọlọ́run àwọn òfin yẹn agbọ́dọ̀ máa tẹ̀lé títí nígbà tí a bá ti rí wípé àsìkò rẹ̀ nítọ́lọ́ ní kí á jìnà sí láti rí pé nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ aláàdì jìnà sí a ṣàlàyé lè ní àfúnra wa lánàá pẹ̀lú tó ní ó ṣe pẹ̀lú ẹni tí tó jẹ́ ọ̀rọ̀ gbólóhùn ọlọ́run ti sọ fún wa pé innal ladhina yaghuduna aswatahum 'inda rasulillah ulaika alladhina imtahana Allahu qulubahum lit-taqwa lahum maghfiratun wa ajrun 'azim. a sọ fún wa lánàá pé tí ọlọ́run wa subhanahu wa ta'ala tí ó bá sọ jìnà sí ni a ní kódà kí ẹ má máa kí ni ó jẹ́ ìjìyà fún yàn nígbà tí èèyàn bá ṣe é nítorí pé ìmánì tí èèyàn ní sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò gbọ́dọ̀ jẹ́ ìmánì pé mo fẹ́ ma kí ni ó ṣe mí tí n bá ṣe é kí n tó lè jìnà sí ìyẹn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣe sọ fún mi yẹn pé ọgbọ́dọ̀ ṣe kí nìyẹn kí nìyẹn tí n bá ṣe ń kọ́ ó fẹ́ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ọmọ wa sọ ohun tó wá fi lè ṣe báyìí

tánà sallallahu alaihi wasallam bá fi òfin lélẹ̀ kí a máa tẹ̀lé sallallahu alaihi wasallam na ti bẹ́ẹ̀ náà àwa sọ fúnra wa pé ọlọ́run a máa sọ fún wa nínú Al-Qur'an ọlọ́run a wa o rìsọ́ọ̀tì rẹ̀ lé o láti lè gbẹ wá lóhùn gbẹ pé yi etiti mo in tí mo ní ẹ ṣe tẹ́ ẹ bá ṣe ládá tó wà ń bẹ̀rẹ̀ lè tẹ́ ẹ bá ṣe ìyà tó wà ń bẹ̀rẹ̀ lè nǹkan tí mo ní ẹ má ṣe tẹ́ bá wá lọ ṣe ìyà tó wà ń bẹ̀rẹ̀ lè so àwọn tí a jẹ́ mùsùlùmí òdodo àgbà pé a ní ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala òun náà ni muqtada al-islam wa muqtada torí pé al-islam huwa al-istislam lillahi ta'ala bi tawhid والبراءة من الشرك وأهله إذا في الإسلام أوني total submission kíyàn juwọ́jú sẹ́lẹ̀ pátápátá fọ́lọ́wọ́n bá pé wọ́lọ́n kí lọ fẹ́ ká ṣe kádẹ̀ sọ wípé a ti gbọ́ kí lọ fẹ́ ká jìnà sí kádẹ̀ jìnà sí ṣé báyìí ní sí gbogbo tó lọ́n bá wá sọ pé ká máa ṣe ká máa ṣe rẹ̀ òun ní jẹ́ pé mùsùlùmí gidi ni ẹ́ ìtọ́lọ́run bani ní ká si sí ká jìnà sí òun ní jásí pé mùsùlùmí gidi ni ẹ́ tó bá ti wá fọ́ọ̀lù ah, a máa ni mò ń yi o de ti gbọ́ ni pé ni kò túbá yá mi ò astaghfirullah wa atubu ilayhi kò dẹ̀ ile ni ìtọ́lọ́run bá lè kí ọlára kan lọ́dọ̀ gbogbo tí wa lórí tíyẹn bá ń gbóhùn rẹ̀ sókè nígbà tí Ànábì sallallahu alaihi wasallam bá ń sọ̀rọ̀ tíyẹn bá ń pariwo. àbí bẹ́ẹ̀ kọ́ tíyẹn bá lọ sí mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam tó wá ń pariwo kí ni ìdíyà tó wà fún. àbí bẹ́ẹ̀ kọ́ tíyẹn bá lọ sí ìsàárẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àníbi sallallahu alaihi wasallam tí àwọn ń pariwo kí wọ́n sọ fún pé ọ̀rọ̀ àníbi ni wọ́n ń kà yìí ẹ bá pariwo máa tí àwọn fagidi kọ́rí wọn máa pariwo kí ni ìyá tó wà ọlọ́wọ́n bá ní an tahbata a'malukum an tahbata a'malukum wa antum la tash'urun ìjìyà tó lágbára tó wà fún ni wípé ó lè ba iṣẹ́ tó yẹn ṣe ó lè bàjẹ́ lọ́wọ́jọ́ náà ìran tó ti kí àwẹ̀ tó ti gbà sàrà tó ti ṣe owó dára tó ti ṣe sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kàn dìlítì gbogbo àwọn ládàá yẹn kó má bá ládàá kankan bẹ̀ má ó lè jẹ́ ìjìyà fún nǹkan yẹn torí pé ó pariwo níbi tá ànábì wà àbá àgbà ànábì láyé má ó pariwo mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam ó lọ ka hadith ó ń pariwo ń bẹ̀ wọ́n ka alukur'an so kéèyàn ya síbẹ̀ jẹ́ kí iṣẹ́ yẹn bàjẹ́ ẹwẹ́ dá sọ rẹ̀ tó jẹ́ sábàbù nùzúl sábàbù ibn Qais radiyallahu ta'ala anhu ọlọ́run dá lẹ́ni tó ní ohùn tọ́jà tún wípé yẹn ó tóbi ń sọ̀rọ̀ báyìí ọ̀dà mi ní ọlọ́run máa dá bẹ́ẹ̀ a ah, ṣé àwọn ti bàjẹ́ báyìí bàtà níbi ò wá rí níjókòó sallallahu alaihi wasallam àníbi wá bèèrè rẹ̀ àníbi wá ní kí wọ́n lọ pè wá kí wọ́n ṣàlàyé fún pé lasta min ahli an-nari ó sí nínú ọmọ náà o bal anta min ahli al-janna àníbi ni ẹ sọ fún pé ọmọ al-janna ni ọ sallallahu alaihi wasallam nínú àwọn tí ó gba ìró al látàyé Thabit bin òun náà wà bẹ̀ pẹ̀lú àdìsẹ̀ tí a kà fúnra yìí eléyìí ni àtàlàyé fúnra wọn ń pè ní albasharatu alkhassa àbí kí a pè ní ashahadatu alkhassa ìyẹn ni wípé kí a jẹ́rìí pé lágbájá ọmọ àlìjánà ni ní ìjẹ́rìí ẹ̀sà tó yẹ báyìí nísìnyí a lágbára rẹ̀ kò sí ẹni náà nú èèyàn tí ó sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ àlìjánà ni lágbájá ni ọlọ́run ni láà ọlọ́run ni ó sọ fún wa iṣẹ́ táwa bá kàn rí ti ń ṣe lásọ pé á ah, bẹ́ẹ̀ ni ṣe múra sẹ́sìn yìí tó ń sin lọ́wọ́ bá dáadáa á àwọn òfin wáyà kó jẹ́ wòlíì ọlọ́run kó jẹ́ yẹn rí kọ́lọ́n kó ṣe bẹ́ẹ̀ àwòkú lórí ẹ̀ á mọ̀ sọ wípé á ẹni yìí o ẹni èrè làmùná sí kọ́lọ́n kọ́ mọ́sá gbà ní ẹni èrè torí kó bó ṣe wà yẹn ìta rẹ̀ lárí àmọ́ kọ̀kọ̀ àmọ́ síkírìtì rẹ̀ kí nìkan tó ń ṣe ń bẹ̀ ọlọ́run ló ma ẹni rẹ̀ eléyìí ló bá kìtàbù eléyìí ló bá súnà lójú sallallahu alaihi wasallam ní ilé yorùbá ìsìláàmù àwọn tí yẹn bá sọ pé gbogbo mùsùlùmí ayé pátá ọmọ àlìjánà ni ó bá ìsìláàmù gbogbo kèfèrí pátá ọmọ aná ni wọn ó bá ìsìláàmù àmọ́ máa ṣàdáyàn rí i pé lágbájá ọmọ lágbájá àfẹ́yí tó bá lẹ́rìí nínú àwọn eléyìí tó lẹ́rìí òun ni Thabit ibn Qais radiyallahu ta'ala anhu a sì àlàyé eléyìí ní àná láti fi ṣàlàyé fún ọ̀kan nínú àwọn àfáà nínú Ìlọrin bíbí tọ́já sí pé ó kọ síra ó wá ń sọ pé òun fẹ́ máa takò àbóun fẹ́ máa sọ pé àwọn àlùfáà tí wọ́n ń dárúkọ al-mubashsharuna bil janna pé ìsọkúsọ ni wọ́n ń sọ òun ní ẹ̀rí òun ní ìmọ̀ láti fi lè ṣàlàyé fún wa pé gbogbo mùsùlùmí ayé pátá òun náà ni ọmọ àlìjánà tó yé báyìí nìsín ṣùgbọ́n aṣàlàyé lè fúnra wa pé irú àfáà yẹn àtiṣe ló ṣe àtiṣe ló ṣe tó dá sí wípé àṣìṣe yìí náà àti ṣe àlàyé rẹ̀ fúnra wa ní àìmọye àwọn ìjókòó gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣàlàyé fúnra wa pé ó ṣe pàtàkì púpọ̀ ẹ jẹ́ kí a ní àgbọ́yé yìí torí pé àwọn àfáà tí wọ́n ń kọ tírà àwọn tó jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn ìwọ tó mú àṣìṣe wọn wọ́n náà ó rí wípé ọjẹ́ ẹni tó já sí wípé ọgbọ́ ẹ̀sìn yìí kíkà tó kí wọ́n járọ́dù lọ́kà àrọ̀bíyà lọ́kà máa fi wọ́n àbí al-ilmu al-abtar ìmọ̀ tó já sí wípé ìmọ̀ tó kéré nìyẹn máa fi wọ́n àfihàn ní ṣe bẹ́ẹ̀ so òun ìtúfẹ́ yà síbẹ̀ yẹn má torí ibi tá à ń lọ eléyìí ó ti wáyé nínú táfà náà sọ nínú àkọsílẹ̀ rẹ̀ tí ń ṣe tawdihul bayan bẹ́ẹ̀ sì ni èsì rẹ̀ náà ti wáyé tí ó kọ̀rọ̀ ń jẹ́ tahrirul burhan àfi kashfi tawdihul bayan so tí ẹja sọ wípé ń bẹ ní ọwọ́ àwọn tí ó wà lọ́wọ́ rẹ̀ ní ni ní cd ni tí àlàyé wọn ti lọ àtọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó jẹ́ àwọn tẹlifíṣà tí àtàwọn yẹn sí nínú ẹ̀sìn tó já sí wípé òun rò pé òun tún nǹkan ṣe ní ọ̀wọ̀ pé òun da nǹkan rú ni ṣọwọ́ tá a bá jẹ́ mùsùlùmí òdodo tá a bá dún lórí àtẹ̀lí àníṣìnà àtàlàtà àwọn olùmọ́wá wọn a máa dá aláṣà pé man taraka dalil dalla sabil man taraka dalil dalla ẹni yóò ṣe kí ni o yóò ṣìnà yóò sọnù yóò máa sọ̀rọ̀ yóò máa mú kúránì wá yóò máa ń gbogbo ẹ̀wá yóò rúkú òun sọ̀rọ̀ ni ṣùgbọ́n ẹni bá ń tẹ̀lé bẹ́ẹ̀ lè nínú ìpé ayé ti sọnù ìsọkúsọ rẹ̀ nìyí ń sọ ṣùgbọ́n àánú wa ṣe àwọn tí wọ́n ń katẹ́ra náà àbáwọn tí wọ́n ń gbọ́rọ̀ náà kí ẹ má dákẹ́ pé ah, ẹ̀yìn èèyàn ní tẹ́ni yìí ń sọ ìsọnù ni o èyí sọ̀rọ̀ ní ìtorí pé ọlọ́run bá lékè ọlá ni wà láwùlá náà sàbà àtọ́hùn bìbá adé làfẹ́sẹ̀dẹ̀ fìlà tí ìbá jẹ́ pé lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ń fi apá kan wá tún apá kan ṣe ni ilẹ̀ ọba ti bàjẹ́ ẹlòmí ọmọ sọ̀rọ̀ bila dalil yóò rò pé ọ̀rọ̀ ló ń sọ àwọn tí wọ́n ń gbọ́ tí wọ́n ti rí pé á ah, ẹni yìí forí gbá dalil àwọn wà jáde àwọn wà sọ̀rọ̀ láti pé àṣìṣe lẹ́ni ṣe o ẹ má tẹ̀lé lórí àṣìṣe rẹ̀ èyí tí fi gbọ́ tí fi gbà wà lè máa bínú bọ́sọ̀ káyín tó ṣe àtúnṣe nígbà tó já sí pé àlàyé ni èèyàn ń ṣe ibi tá a ti lọ òun náà ni àlàyé tá a ṣe fúnra wa lánàá nípa ọ̀rọ̀ zayd afwan ọ̀rọ̀ sábìt ibn Qais ọjà sí gbogbo àyà yẹn ẹ̀rú bà nípa pé a fún ti wá dọmọ náà báyìí gẹ́gẹ́ lórí voice ànábì sallallahu alaihi ànábì ti lọ ẹni tó ń pariwo nínú mọ́ṣáláṣí ànábì inú sàárì ànábì sallallahu alaihi wasallam níbi sàárì ànábì àbí bẹ́ẹ̀ kọ́ in pariwo níbi tí wọ́n ti ń ka hadith ànábì sallallahu alaihi wasallam ó léwu àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ àtàrà bẹ́ẹ̀ láti ṣàlàyé ìmọ̀lú súnà ànábì kan fúnra rẹ̀ ní bá bí àwùlà tó dá sí wípé ó ṣe pàtàkì púpọ̀ gbogbo àwọn tó bá ń ṣe ìfẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ìdí súnà ṣe yẹ̀yẹ́ ìmọ̀ka àwọn ewu tó wà ń bẹ òun náà nìyẹn an a'malukum iṣẹ́ yìí lè bàjẹ́ wa antum la tash'urun ẹ̀yìn òdẹ̀ nímà látara nǹkan tí ẹ ṣe yẹn kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó má ba iṣẹ́ nìkan kan wá jẹ́ bákan náà láti ṣàlàyé Umar bin Khattab radiyallahu ta'ala anhu amirul mu'minin tó rí táwọn méjì ń pariwo ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam Umar ní ẹlọ́pẹ̀ wá wá àbí Umar méjèèjì wọn ni àti tọ́hìn láti wá ara tọ́hìn wá

so wọ́n rí káwọn yìí pé àìdání kíyàn sí kí ni o kíyàn máa ṣe nǹkan bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìgbà tí a ti wá rí nípa pé ìjìyà yìí ní ń bẹ àbí eléyìí ni ẹ̀san fún ẹni tó bá lọ ṣe ń tọ́lọ̀ ní kí wọ́n lórí fọ́ìsì ànábì sallallahu alaihi wasallam kò pariwo ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kò pariwo níbi ziyara qabri nàbí sallallahu alaihi wasallam kò pariwo nígbà tí wọ́n ka hadith ànábì sallallahu alaihi wasallam ṣé bá yìí nìsín kí wàá lè san irú ẹni bẹ́ẹ̀ subhanallah ewu islam pé kéèyàn bá ma ìyà tí ń bẹ fún aláìgbọ́rọ̀ kéèyàn bá ti ma ẹ̀san tí ń bẹ fún aláìgbọ́rọ̀ ó yẹ kí èèyàn máa kí ni ẹ̀san tí ń ẹni tó gbọ́rọ̀ náà ṣé báyìí nìsín kéèyàn máa ẹ̀sán tí ń bẹ fún ẹni tí ń gbọ́rọ̀ náà. من يسمع الكلام ألف إنه رشيد ومن لم يسمع الكلام فإنه بليد هذا رشيد وهذا بليد رشيد ẹni tó mọ̀nà rashid ẹni tó máa fọ́nà mà rashid ẹni tó wà lórí mọ̀nà ìkan dáadáa ìròyìn dáadáa ni amalbalid ẹni tó yá sí wípé òun tutù ń tiẹ̀ àlùbàláàdà kéèyàn gbọ́ ó jimi ẹ̀rí pé ròyìn tí ò dáa kí wá ló fa tẹnikẹ́ni kí ló fa tẹnikẹ́jì òun náà ní sama'ul kalami wà adam sama' kéèyàn jẹni tí ń gbọ́rọ̀ ní àgbọ́wọ̀ ní àgbọ́tẹ̀lé so ẹni tí yẹn máa ń gbọ́rọ̀ tí yẹn máa ń gbọ́rọ̀ rẹ̀ ní àgbọ́wọ̀ ní àgbọ́tẹ̀lé jùlọ òun náà ní Allah òun náà ní rasulullah sallallahu alayhi wa alihi wa sallam tó dọwọ́ ẹ̀yin rìtẹ́kìsì mi ẹ̀jẹ̀ àmọ́ gbọ́rọ̀ tọ́lọ̀ bá ń wí ẹ̀jẹ̀ àmọ́ gbọ́rọ̀ tánàbí bá ń wí sallallahu alaihi wasallam láti máa tẹ̀lé ìgbọ́rọ̀ yẹn òun ló sún wa dé ìmá gbààwẹ̀ nínú oṣù táwà yìí oṣù Ramadan torí Ọlọ́hun ń sọ pé ya ayyuhallazina amanu kutiba alaykumus siyam kama ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo fẹ́ kí ẹ gbààwẹ̀ bí a ṣe sọ fáwọn tó ṣáájú yín káwọn náà máa gbààwẹ̀ kẹlẹ̀bà jẹ́ olùkọ́yà Allah subhanahu wa ta'ala tuntun bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọlọ́run ní agbáwẹ̀ láfíngbà bẹ́ẹ̀ ni anábìdẹ́ sàlàyé bá ṣe gbàwẹ̀ fún wa bá ṣe jẹ máa jẹ sàhóò bá ṣe jẹ máa ṣe tọ́ bá ṣe máa lọ́ra fọ́tí jẹ sàhóò bá kéèyàn jẹ́ mùsùlùmí Ramadan nìkan sáàgbé mùsùlùmí ni àwọn mùsùlùmí rẹ̀ inú Ramadan nìkan ni orúkọ Ramadan nìkan tí ó wà tí ó lọ ni ṣùgbọ́n lọ́wọ́ bá lè kí ọlá subhanahu wa ta'ala ọba tí ó ní kú láíláí ni ẹ má jẹ́ ajẹ́ mùsùlùmí oṣù kan ṣoṣo nínú oṣù méjìlá ẹ jẹ́ ajẹ́ mùsùlùmí gbogbo oṣù mùsùlùmí gbogbo àsìkò ni kọ́mọ́jà sí wípé nìkan láàmú ọgbẹ́tọ̀ àlọ́pṣàn

ọlọ́run wá ní láàdáa orí láńlá ń bẹ fún òun náà òun la fẹ́ sọ yìí a ti máa ìdíyà tí ń bẹ ń bí kí èèyàn máa pariwo kọ́ya aláìgbọ́rọ̀ ọjà sí wípé níbi tó bá ti ń kàrọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń ṣàlàyé àbí tó bá sí wípé ọdún ní mọ́sálásí ànábì ní wọ́n ń pariwo ń àti sọ kí tí ó jẹ́ ìdíyà rẹ̀ níbẹ̀ lẹ́yìn yẹn àbí lọ síbi ẹ̀san tí ń bẹ

níbi tábàtì lọ sí ziyarọ̀ àrí ànábì fọ́ìtì tí ànábì sallallahu alaihi wasallam tí ń fi ń sọ̀rọ̀ àti fọ́ìtì ẹni tí ń ka ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ń ṣe qala rasulullah sallallahu alaihi wasallam ṣé ìtumọ̀ rẹ̀ ni wípé ohun wa kò gbọ́dọ̀ háì ó lọ sókè tànábì sallallahu alaihi wasallam ní hadith yẹn àbí ní áyà yẹn kọ̀ fún wa ni àbí ó ń sọ fún wa pé fọ́ìsì wa àti fọ́ìsì ànábì sallallahu alaihi wasallam àbí fọ́ìsì wa àti fọ́ìsì ẹni tó ń kàrọ̀ ànábì sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ sí dúró dúró ìyẹn ni wípé ó gbọ́dọ̀ sí kí ni yàní ẹ tẹ́sù ya gbọ́dọ̀ wá ń bẹ̀ kó ṣe dédé ara wọn ká sọ wípé bóyá speed ẹni tí ń sọ̀rọ̀ ńsìn àbí ká sọ wípé bóyá ẹni àwọn òfin tí wọ́n bá lọ one fifty one fifty two and above á sọ pé ẹ̀ṣẹ̀ ni tó bá wá jẹ́ the same thing tó yá sí pé bójú ń sọ̀rọ̀ náà làwọn náà ń sọ̀rọ̀ ṣé ìyẹn ni àyà ń sọ fún wa ni àbí tí wọ́n gbọ́dọ̀ lò tí ó wá bí lò fọ́ìsẹ̀ nìyẹn bóyá ohun ẹ̀yìn wà ní fifty tí wọ́n gbọ́dọ̀ wà ní bóyá forty eight forty five forty kìíní kan wásàlẹ̀ ṣé náà ni àyà ń sọ ni àbí pọ́sà ti máa lọ sókè a gbọ́ pé tó bá ti lọ sókè ẹ̀ṣẹ̀ nìyẹn tó bá wá ṣe déédéé ara wọn kọ́ téèyàn kì í ṣẹ̀ṣẹ̀ áyà tó tẹ̀lé yìí wọ́n ń ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí tó lè máa dà gẹ́gẹ́ bí ìbéèrè àbí tó lè máa dà gẹ́gẹ́ bí ìròrí lọ́dọ̀ ẹlòmíì áyà yẹn ti clear innal ladhina yaghudduna aswatahum 'inda rasulillah ìyẹn ni pé dájúdájú gbogbo ẹni tí bá wá rẹ̀ ń rẹ̀ ńlẹ̀ ìtumọ̀ rẹ̀ yìí pé á ń wá ńlẹ̀ òní hi tó yẹ báyìí nísìnyí kò tẹ̀ níṣe kí ni o òní jẹ́ the same level kí ni ó ṣe o yóò low yóò wá below tàbí sallallahu alaihi wasallam below ẹni tó ń ka ọ̀run yẹn torí pé ẹlòmíì lè sọ pé tó bá hi òun láyà ń sọ lèyàn fi jẹ́ lẹ́sẹ̀ tó bá jẹ́ the same thing kọ́ àbí kò ṣe kí ni o àbí kó wà ní below point yẹn ọ̀nà mẹ́ta tó lè wà náà nìyẹn tí ànábì sọ̀rọ̀ lápèjúwe sallallahu alaihi wasallam àbí wọ́n ń ka ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nìyẹn ṣe ń ka ìwọ tó ń gbọ́ tó wà ń bẹ̀ ṣé fọ́ìsì ẹ gbọ́dọ̀ háì tí ó wà lókè ẹni tí ń ka yẹn lá gbọ́dọ̀ háì o tó bá háì nǹkan ẹ̀ṣẹ̀ ní o ìyẹn ti ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́dọ̀ ṣe dédé fọ́ìsà níbi sallallahu alaihi wasallam a sọ pé láà ṣùgbọ́dọ̀ ṣe dédé fọ́ìsà nábì sallallahu alaihi wasallam kò dẹ̀ gbọ́dọ̀ ṣe dédé fọ́ìsà ẹni tó ń ka ọ̀rọ̀ yẹn tó bá tún ṣe bẹ́ẹ̀ náà ńkọ́ oṣẹ́ láwọn bá subhanahu wa ta'ala kílẹ̀ rí oní innal ladhina yagudduna aswatahum gaddul yẹ báyìí nìsín a jẹ́ kò ní bá dọ́gba níbo ni ó wà yóò wà nísàlẹ̀ bèlò ni ó wà ìdán ọlọ́run bá tún sànù wà tó bá ní ká dákẹ́ pátápátá ń kọ́ ká má sọ nǹkan kan ṣẹ̀gbẹ́nu alukur'an oníwá ìdá kúrì ìdá àtẹ́tí a máa gbọ́ àwà tẹ insult àwà tẹ́tí wọ́n tó bá fẹ́ tẹ́tí gbọ́n kankan àfi kó dákẹ́ so yíba yẹn nísìnyí so Ànábì sallallahu alaihi wasallam tí bá wọn sọ̀rọ̀ àbí tẹ́ bá ń ka ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ní ká ṣe gádù assault ìyẹn ni pé tábàrí pé à ah, mo wà in necessity kí n sọ̀rọ̀ try kó sí kí ni kó lówà voice rẹ kó jẹ́ kí òun rẹ lọlẹ̀ ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ rà bá sọ́kòtò sáwọn àríkùn

ó ti gbọ́n bí wá àti bí kò dáa èèní ṣe bẹ́ẹ̀ lọ ní bẹ́ẹ̀ náà àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò fi wá sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò fi wá sínú irú àwọn èèyàn bẹ́ẹ̀ tuntun wọn bá ti gbọ́ wá sí tó bá ti gbọ́ fún wọn ní kíní yóò dáa ìwọ náà gbìyànjú kò jìnà sí sóyè kí wọn náà jẹni tí yóò lè rí ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí àwọn tó bá ti jìnà sí ní tọ́lọ́ olùwà ní ulaika alladhina imtahana Allahu qulubahum lit-taqwa lahum maghfiratun wa ajrun 'azim olùwà láwọn tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n rẹ ohun wọn lẹ̀ dájúdájú rú àwọn èèyàn bẹ́ẹ̀ olùwà sọ pé ọgbọ́ aṣewá àti fún wa pé ẹ má pariwo má ibi tí anábì bá ti ń sọ̀rọ̀ ẹ má pariwo má ibi tí wọ́n bá ti ń ka ọ̀rọ̀ anábì sallallahu ẹ wá gbọ́ pé à wọ́n ní kò dáa ẹ wá rẹ̀ wọ̀nyí ńlẹ̀ ẹ pariwo má ọlọ́run láwọn tó bá ṣe bẹ́ẹ̀ imtahana Allahu qulubahum lit-taqwa àwọn ìyẹn ọlọ́run bá tẹ̀sí wọn ọlọ́run bá ṣe ẹ̀gbáàmù fún wa ọlọ́run bá fọ ọkàn wọn má wọ́n lè pàṣẹ e. ẹ̀dá wọ́n sì pàṣẹ kí ni wọ́n pàṣẹ e bá ń tẹ̀sí wa jẹ̀má mọ̀ gbìyànjú tẹ́ẹ̀sì kan náà láti èyí nínú Ramadan kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum Olúwa subhanahu wa ta'ala olóhun ṣe kí ni o òun ṣe Ramadan ní ọ̀ràn yẹn fún wa ká máa gbà á gẹ́gẹ́ bó ṣe ṣe lọ́ràn yẹn fáwọn tó ṣáwájú wa Ọlọ́run dá wa kí a gbọ́ kí a sì tẹ̀lé ká wá gbààwẹ̀ lọ́sàn Ramadan àwa ni àwọn ọmọ wa ni àwọn ará ilé wa ni gbogbo àwọn ń gbà wẹ̀ kí ló dé tẹ́ jẹun ọlọ́run ní a máa jẹun ọlọ́run ní a máa mú mi ní oṣù táwa yìí subhanahu wa ta'ala ṣé ẹ̀ wá ní kú ẹ̀ ní kú kò lè pààyàn àtọ́lọ́n bá ní àsìkò tó ó lè gbóyàn kí máa wò pé áá àwọn ẹni ń gbòmí áá áá tó báyìí nìsín ọkàn máa ṣe áá áá náà ni inna ma'al usri yusra bó ṣe ń ṣe áá áá yẹn ọlọ́run ọba tó bá di àsìkò ìtọ́rù wọ́n padà máa wá dùnú pé á àsìkò ìtọ́rù ti tó sáré sínú sáré jẹun inú rẹ̀ máa wá dùn ọwọ́ a máa jẹ watermelon ọ máa jẹ támúrù ọ máa jẹ ọ máa mu ọ máa jẹun ọ máa pé á nítorí báyìí a lè jẹun Allahu akbar ọlọ́wọ́ bá dẹ́wọ̀ pé àìmọye imtihanat exams láàmà ń kojú láyé àtòrí ipa abẹ́ páàsì àní sùn àmà ṣàìsùn àtòrí ipa abẹ́ páàsì àwọ̀ ọkọ̀ lọ síbi tí wọ́n ti ṣàlàyé ẹ̀kọ́ yẹn fún wa ó lè bá yé wa kálíbà páàsì àtòrí ipa abẹ́ páàsì àjòkó ti àwọn ọmọ wa àmà ṣe revision fún wa torí pé afẹ́fẹ́ wọn páàsì náà ni orun sì ń kùn ọfẹ́ sùn kò ní lè sùn tó yẹ báyìí nísìn àtàrà pé ó fẹ́ ka ìwé yẹn ó fẹ́ ka tẹ́ra yẹn kó lè bá páàsì ẹ̀gzáàmù rẹ̀ ọ wá ní àmúmọ́ra sàmúmọ́ra ta yìí nìyẹn tí ó ju ayé lọ bó wà lọ́rọ̀ alikeyama tọ́já sí wípé ibẹ̀ ni ibi tó pàtàkì alikeyama òun o òun ló bàbàrà fún gbogbo tó bá jẹ́ mùsùlùmí òdodo báwo la ṣe ní ibi tí ó bá pa wá kó pa wá á padà jẹun náà ni tó yẹ báyìí nísìn gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí wa á mú mọ́ra ń sùn tá ń sùn tá ń sùn tá ń gbádùn tó ṣe ha àádìde náà ni àlọ́jẹ́ tó yẹ báyìí nísìnyí gbogbo àwọn nǹkan yìí kíyàn jẹ́ tó yá sí wípé yóò máa tẹ̀lé fi ọlọ́wọ̀n ọba yóò máa tẹ̀lé ìtọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala bá là kalẹ̀ ní ìlànà pẹ̀lú pé àwọn nǹkan yìí a wa tó wá gbọ́ àyà ní ibi tí bá ti ń gbọ́ pé wọ́n ń ka hadith annabi sallallahu alaihi wasallam àbúwà láyé annabi ni ó wá rẹ̀ rẹ̀ ńlẹ̀ àbúwà ní mọ́sálásí annabi ni ó rẹ̀ rẹ̀ ńlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lọ sí ziyara annabi ni ó rẹ̀ rẹ̀ ńlẹ̀ ọlọ́run mo sọ yìí mo fi dán yín wò ni fi irú àwọn abẹ́ wò pé ọkàn yín ẹ̀mí yín ọlọ́run ọba fẹ́ wo irú ẹ̀mí gan ni ṣẹ́mi tó le tí ò ní ṣe kíni tí ò ní tẹ̀lé abẹ́mi tó rọ̀ abẹ́mi tó rọ̀ dáadáa ni abẹ́mi tí ò dá imtahana Allahu qulubahum lit-taqwa torí pé ẹ̀mí yẹn òun náà ní ni o òun náà nìkan tó pàtàkì nínú ara wa ẹ̀mí yẹn òun ni ó máa sọ fún ọ tó bá fẹ́ ṣaburú tó bá fẹ́ ṣe dáadáa òun náà ẹ̀mí ìlú sí ti ọkẹ́ à orí ni owó kan ni ẹ̀ ó sì lọ́mú sí wọ́n ló jù lẹ́nu ṣé wọ́n ló ní ni ìgbà tí ń ṣe jẹ́ kílọ́sẹ́ lọ́mú sí tí tún wá sáré ju àpò wọ́n tún máa bèèrè pé ta ló mú ọ ta ló bá wá rí tí tún wá dákẹ́ subhanallah ẹ̀mí kẹ̀mí nìyẹn ẹ̀mí tí ń jẹ́ ó máa ń fọ kàyàmá ọkà ló já pé irọ́ ń bẹ̀ kèé tá ń bẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kọ́ wà ń bẹ̀ gíṣù wà ń gbogbo àwọn kan tí ó dá wà ń bẹ̀ so káàmọ̀ yìí pé ọkàn yóò máa má sí àbá tí ń gbààwẹ̀ tẹ́bára tó múra dáadáa lọ́kùnrin àti lóbìnrin ọkàn rẹ̀ tó múra tí ò dá ọkàn yóò ni torí pé tọkàn bá ti dẹ̀sí látara wọ́n máa ń ṣe tí ó dáa ní ẹni tó wà ní sáìtì yẹn kò ní máa láìdá wọn náà máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wá change environment tó wà ní society tó dáa tó yí báyìí nísìn yóò wá máa rí pé ah àti nǹkan tó ń ṣe yóò dáa yóò wá máa túbá kúrò mbẹ́ ọkàn yẹn ó ṣe pàtàkì púpọ̀ ẹ jẹ́ kí a máa ti kíni rò kí a máa kọ ọkàn wa má olúwa ní qad aflaha man zakkaha wa gbogbo ẹyin náà ti jèrè ṣé báyìí nìsín máa ń da sáà ẹni tó bá ń fọ ẹ̀mí rẹ̀ mọ́ ọlọ́run ló ti jèrè yóò jèrè láyé yóò jèrè inú sàárè yóò jèrè ìjọba ìdàrú kìyàmà wọ́n kọ́ di kọ́ọ́bà máa ń da sáà ṣùgbọ́n ẹni tí bá ń dẹ́tì ẹ̀mí rẹ̀ òun parọ́ ẹ̀mí rẹ̀ máa dọ̀tí òun jalè ẹ̀mí rẹ̀ máa dọ̀tí òun wọ̀kúwọ̀ ẹ̀mí rẹ̀ máa dọ̀tí òun ṣe jàǹbá ẹ̀mí rẹ̀ máa dọ̀tí wọ̀kọ́ọ̀bà ìyẹn padà wá sófò pálíyà àbúbílà sọ́lọ́wọ́ bá lè kí ọlá subhanahu wa ta'ala ó fẹ́ kí a máa fọ ẹ̀mí wa mọ́ irú àwọn ọ̀rọ̀ báyìí máa ti tèlá ọ̀tí Qur'an gbogbo àwọn kan báyìí máa ń fọ ẹ̀mí má ni lẹ́yìn bá ń ti má jíjọ wọ́n yẹn balẹ̀ olúwa ní alá bi dhikrillahi tatma'innul qulub náà máa yẹn balẹ̀ ó ní ní mọ́tò mo ní gbá mo ní gbogbo wa àtàṣàn tí wọ́n bá ti olè balẹ̀ ọ̀pọ̀ sí púpọ̀ sí ló máa wá sí ó má tàn án kó má tàn án ló máa wá sí alhaakumu takathur hatta zurtumul maqabir èyí máa wá kí nǹkan yẹn máa pọ̀ kó máa pọ̀ kó máa pọ̀ sí i gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ ìwọlẹ̀ ilẹ̀ ọlọ́run bá sọ wípé so bọ́ọ̀mù yẹn ṣe rí nìyẹn kó máa pọ̀ sí kó máa pọ̀ sí ṣùgbọ́n tí ó fi hàn lọ́kàn balẹ̀ kò náà ní kí ni o kò náà ní ulaika alladhina imtahana Allahu qulubahum lit-taqwa ọlọ́run ní gbogbo ẹni tó bá wá gbọ́ tó bá wá gbà tó wá rẹ̀ wọ̀n rẹ̀ lẹ̀ ọlọ́run ní mo dá wọn wò nínú ọkàn mo sì gáàmù fún wọn nínú ọkàn nípa pé tí tó gbọ́ tó gbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní òun ṣe àforíjì fún wa òun ṣe àforíjì fún wa èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ó ti pariwo níbi tí wọ́n ti ń ka hadith ó ti pariwo mọ́ṣáláṣí ànábì rí tẹ́lẹ̀ ó ti pariwo níbi sàrí ànábì sallallahu alaihi wa sallam ó ti pariwo ìgbàlódé ayé ànábì nígbà tó yẹ kó bá ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n máa kò ní ní ẹ̀ṣẹ̀ kankan mọ́ ṣé báyìí ní sí tó bá ti wá lẹ́ṣẹ̀ kankan mọ́ wà á ṣe rùn àbí ìbídùn á fún ọ ní ẹ̀san ń fún ọ ní kíni o ń fún ọ ní ẹ̀san èyí tó tóbi tó dá sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àdéhùn rẹ̀ fún gbogbo ẹni tí ó bá ronú tó tó wàdà tó bá ronú tó sì Allah subhanahu wa ta'ala tó sọ wípé á ah, nǹkan tó ń ṣe yìí o ò ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run ṣe kíni o ọlọ́run ṣe àforíjì fún òun ṣé báyìí nìsín ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá dèkẹ́ ọlá yóò ṣe àforíjì fún irú ẹni bẹ́ẹ̀. Imam Ahmad rahimahullahu ta'ala wọ́n dákọ̀ hadithi kan nínú kíra àwọn tó ń pè ní kitabu zuhud kitabu zuhud wọ́n mú asaru kan wọ́n bẹ̀. asaru yìí wọ́n yóò sọ fún wa pé gbogbo ń tọ́nà ọba subhanahu wa ta'ala tó bá kọ̀ fún wa tó bá ní kálọ̀ ọmọ yìí pé ọlọ́run ti wa wò ni kìí ń ṣe ọ̀rọ̀ ìmá pariwo lórí ọ̀rọ̀ anábì nìkan òun náà ni tí ọlọ́run mú wá gẹ́gẹ́ bí kìí sọ òun nìkan òun náà gẹ́gẹ́ bí àpèjúwe kan nínú àwọn àpèjúwe tó pọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ àbáwọn tọ́lọ́wọ́ bá kọ̀ tó ní ni tó dá pé bá ti ṣe é mọ̀ sí pé ti ṣẹlọ́wọ́ bá ọlá eléyìí ni ọjọ́ tí àwọn afá ń pè ní al-ibratu bi umumi al-lafzi la bi khusus as-sabab al-ibra bi umumi al-lafzi la bi khusus as-sabab ìyẹn ni wípé ìtọ́lọ̀ ń sọ pé ulaika alladhina imtahana Allahu qulubahum lit-taqwa ayé gbogbo tọ́lọ̀ ń bá ní ká jìnà sí tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ àbújẹ́ bídíà ni àbújẹ́ ṣẹ́kù ni ẹbọ ni àdádálẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni tọ́lọ́mọ ní ẹjìnà sí ẹjìnà sí la tushriku billah imtahana Allahu qulubahum lit-taqwa ọlọ́wọ́n bá àlékè ọlá oṣù kí ni o ó dán wa o ó tẹ́sì ọkàn wa sáà gbọ́rọ̀ ọlọ́wọ́n bá sáà tẹ̀lé àbíbẹ̀ ẹ̀kọ́ á ṣe fẹ́ nu gbogbo ẹni tó bá ti wá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lahum maghfirah ẹnìyàn máa rá foríjìn lórí nǹkan tó bá ti ṣe tẹ́lẹ̀ tí ó dá wa ajrun 'azim yóò dẹ̀ máa rí ẹ̀san tó tóbi látọ̀dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala imam ahmad wa mú asaru kan wá nínú kitabu zuhud rahimahullahu ta'ala wọ́n ní pé ọ̀rọ̀ yẹn nípa umar amirul mu'minin radiyallahu ta'ala anhu òun ni wọ́n lọ ṣe bèèrè lọ́wọ́ Umar pé ta lẹni sọ pé ó dáa jù ó lọ́lá jù nínú àwọn méjì yìí tí wọ́n ṣe nǹkan méjì yìí ẹni àkọ́kọ́ láyé ṣẹ́hì láyé ṣẹ́hì màáfíà kò láìkì ẹ̀ṣẹ̀ kò láìkì kó máa ṣe lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò rẹ̀ kí ń ṣe lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò láìkì ẹ̀ṣẹ̀ náà ìfẹsẹ̀ náà wọ́n máa ní irọ́ rẹ̀ kò ní parọ́ síbà ìníṣẹ̀ kò sí ẹ̀kọ́ láìkì ẹ̀ná naturally ó hìt ká lọ́wọ́ kò lọ́wọ́ ọba subhanahu wa òun láìkì kó máa ṣe lọ́wọ́ òun láìkì kí ọmọ tuntun ni kó máa ṣe lọ́wọ́ torí máa ń rí nǹkan tí ó mú ṣe lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti di pé òun fẹ́ ṣe lọ́wọ́ lélẹ́yìí ẹṣẹ́ lélẹ́yìí kò kàn ní ṣe lọ́wọ́ bàbá ẹ̀rú bà ẹwà méjì ẹ sẹ́ra wọn ó láìkò yẹn ni pé yẹ́ ṣe almáàfíà ẹ̀sí mọ̀ iye ojú sí báyìí pé ọya owó haram rí owó rìbá owó ọmọ òrukàn rí wájẹ́ mọ́lẹ̀ yóò rí chance yẹn dáadáa opportunity lélẹ̀ zinari ọtí rẹ̀ fàlíyà ọdúnbẹ̀lá yóò rí chance tó tó ń bá fẹ́ mú òun mú ọ̀rẹ́ ti sẹ̀ tí kẹ́kọ̀ọ́ ní ṣẹlẹ̀ tó ń bá fẹ́ jẹ oúnjẹ mọ́lẹ̀ òun lè jẹ mọ́lẹ̀ lẹ́yìn kẹ́kọ̀ọ́ ní mò ń sí ṣùgbọ́n rú ọlọ́wọ́ wa bà á ọ̀wá ní mo tí kò ní jẹ mọ́lẹ̀ tí wọ́n ní á àbẹ̀rù ọlọ́run bà sí pẹ̀lú ẹ̀ tó já sí wípé gan ò tí ìyọjú sí báyìí òun kà ti ní lẹ́yìn kó òun ní ṣẹlọ́wọ́ bá ní wọ́n ní ìwọ ọmọ tààlẹ̀ tó lọ́lá jùlọ àwọn méjèèjì Umar radiyallahu ta'ala anhu ó ní innal ladhina yashahuna al-ma'siyah wa la ya'maluna biha ulaika alladhina imtahana Allahu qulubahum lit-taqwa lahum maghfiratun wa ajrun 'azim Umar ní ẹni tó lọ́lá jù òun lẹni tí ẹ̀ṣẹ̀ tó o tó wá gan yorùbá náà sọ pé ẹni tíjà ò tí bà ní pẹ̀lú rẹ̀ lọ́kùnrin ọmọ pẹ̀lú rẹ̀ lọ́kùnrin pé ọkùnrin ni mí ọláyà a brave boy ọláyà ok tó ń sọ́kalẹ̀ ní àti màá bóyá ọláyà bóyá ọláyà bó kàn kọjá ọlálẹ́ ni ọkàn gbọ́tájá gbó ni gbó ọba ń sọ fún yé ẹgbà mi ọ ẹgbà mi ò kí lóde ajága ní gbò ṣe bí lánàá ń sọ fún wa pé brave boy mo láyà mo láyà ajá kan gbó lásán tẹ ẹ mọ̀ pé tí yìnbọn bá gbọ́ tí wọ́n bá tàbọn tí wọ́n yin ìbọn gbẹ́wò lẹ́ẹ̀kẹ́ náà tí bá yẹn sè yọ dàkú yìí wọ́n yìnbọn wọ́n yìnbọn torí pé nǹkan tó máa ń sọ pé o lè ṣe àlè tí ìsọpọ̀ lọ́lá lórí nǹkan yẹn pé á dáadáa ni o lè ṣe ó dìgbà tí nǹkan yẹn bá yọjú sí ọ báyìí tó dẹ̀ sá ìyẹn láti pé áà kò láyà àmọ́ tí nǹkan yẹn bá ti àwòláyà gan oláyà ẹ̀ tó bá wá dẹ́rù bọ́ tó wá ṣèkì ẹ̀ oláyà nìyẹn ìyẹn ni wọ́n mọ̀rọ̀ sọ fún wa pé ẹni tó yá sí wípé ó rí opportunity láti ṣe lọ́wọ́n ọba ọrùn ìṣẹ́ lọ owó rèé scholarship rèé ipò rèé mọ́ṣáláṣí rèé sẹ́ńtà rèé gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa fi ń tàyàn rèé láyé lórí kí ẹ̀ ṣe tọ́lọ́run kí ẹ̀ lè ṣe lọ́wọ́n ọba kí ẹ̀ lè ṣe bídà ni kí ẹ̀ lè ṣe tọ́lọ́run ọba òfẹ́ ni kí wọ́n ní kò sí tọ́jọ́ òun ò ní ṣe ẹni ẹ̀ láti sọ pé ó lọ́lá ju ẹni tọ́jọ́ sí wípé nǹkan ń fẹnu sọ lásán ni kò yìí tí ì ráyé kò yìí tí ì ráwọn kìíní yẹn. Umar wa ní ulaika alladhina imtahana Allahu qulubahum lit-taqwa àwọn ìyẹn gẹ́gẹ́ àwọn ẹni á sọ pé ọlọ́run bá tẹ́sì ọkàn wọn ọlọ́run padà wá rí bí wọ́n pass ilé òótọ́ lóòótọ́ eléyìí ó sá fún ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ni eléyìí bẹ̀rù ọlọ́run lóòótọ́ ni ìwọ́n tí ó bá bẹ̀rù ọlọ́run yóò ti ṣe ọlọ́bẹ̀ ṣe ọwá lè fi wọ́n ti astagfirullah astagfirullah astagfirullah bọ́ tó bá ti fẹ́ rí pé ẹ̀ṣẹ̀ lélẹ̀ kó má ṣe rárá ó jìnà sí a àjẹpẹ́ wọ gan-an láǹsọ pé olùfáyọ̀ ọlọ́run ọba ni gbogbo àwọn eléyìí ni tí ó mọ̀rùn ṣe ní àlàyé fún wa ṣùgbọ́n tí mọ̀rùn wá fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ ọwá lo áyà suratu al-Hujurat tàǹtà láyé ọwá ní pé إن الذين يشتهون المعصية ولا يعملون بها أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم هو موايا القرآن في القرآن tí ń já sí pé gbogbo nǹkan tó bá ti ń jẹ́ ìṣẹ́ ọlọ́run ọba ni kì í ṣe ọ̀rọ̀ nípa pé à ń pariwo níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run wọ́n ti ń sọ̀rọ̀ anábì nìkan àwọn yẹn tá a mú wọn yẹn ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ni gbogbo tó bá fi rí wípé orí ẹ̀ṣẹ̀ ọlọ́run bàbá yìí ó yẹ ojú sọ pé à ah, ṣíṣe náà bá rèé tọwọ́ ní àyẹ̀ níṣẹ́ lọ́n mi níṣẹ́ lọ́n mi ní jalè a'udhu billah mi ní parọ́ a'udhu billah mi ní ṣe khiyana a'udhu billah bíbí àlélẹ́ mi ní ṣe mi ní ṣe ṣírkù a'udhu eléyìí ìdá ẹ̀sìn rú ni mi ò ní ṣe wọn jìnà sáwọn kan yẹn imtahana Allahu qulubakum ọlọ́run bá tẹ yín wò ni torí pé mélòó mélòó àwọn èèyàn tó já sí wípé wọ́n ń rí owó láyé àwọn náà sì mọ̀ pé owó táwọn ń rí ibi ẹ̀ṣẹ̀ làwọn ti ń rí bí àwọn olórin bí àwọn tí wọ́n ń ṣe fíìmù bí àwọn tí wọ́n ń ta ọtí bí àwọn tí wọ́n ń ta ajá tó já sí wípé wọn ò fi tẹ̀lé ìlànà tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ibi ajá tí wọ́n ń tà bí àwọn tó já sí wípé kí ni o àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ àwọn tí wọ́n ń ta igbó àwọn tí wọ́n ń ta oríṣiríṣi nǹkan tó lọ́wọ́ bá lè jọ láti ká mọ́ mi ò ká mọ̀ jẹ gbogbo àwọn yẹn wọ́n ń rí owó wọn níbi àwọn nǹkan tó jẹ́ ìṣe ọlọ́wọ́n ọba ni. ẹ̀ṣẹ̀ dẹni ẹni tí wọ́n rówó níbi rìbá gbogbo àwọn nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ni táwọn sọ pé ẹ̀ṣẹ̀ ni ẹ má ṣe bí má tó bá gbọ́ títí àbí tó bá kà á nínú ìwé àbí nínú tíra tó wá ní á ọlọ́run ó túbá o òun ò ṣe kí o òun ò ta ọtí má òun ò ta tẹ́tẹ́ má wọn ṣàgbèrè má imtahana Allahu qulubahum lit-taqwa ọlọ́wọ́n bá lè kí ọlá tẹ ọ ọlọ́wọ́n wà ní kó pàṣẹ yẹn àyùmọ̀yà wọn tí ò pàṣ wọn kàn tà lọ ni ẹ̀wá dé street níbi anything ẹ̀rọ àwọn èèyàn ilé ọtí ilé tẹ́tẹ́ wọ̀kúwọ̀ gbogbo ẹ̀ torí pé wọ́n ti fail ẹni tí ọlọ́wọ́n bá kí ọlá tí ó fún wọn as tí ẹ bá ti fail báyìí kó lágbára àbíkọ́ ìwọ náà má jẹ́ tọ́já sí wípé ó máa ṣe tí ò dáa wọn wà ní tó ṣe yóò dáa ọlọ́wọ́n bó fẹ́ tó ń ṣe tó wàá jìnà sí ni wàá jìnà sí ni àwọn ní kò dáa o wọn lànà bí ní ò dáa o èmi ò ṣe o tó bá ti wá jìnà sí nǹkan báyìí ọlọ́wọ́n tẹ̀ láìkẹ́ rẹ èyí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ láì ọlọ́wọ́n ọlọ́wọ́n ọlọ́wọ́n ní àwọn tí yẹn bá ń kọ̀ǹtínú lọ ṣé bá yẹn nìṣe tó lágbára o tó lágbára o tọ́ba tí ní nǹkan báyìí ò da ẹ̀jẹ̀ á máa jìnà sí tọ́ba tí ní nǹkan báyìí da ẹ̀jẹ̀ á máa ṣe àwọn tí kùránì wá fún nìyẹn ohun tí hadithi wá fún nìyẹn láti máa ṣàlàyé fún wa pé nǹkan báyìí ò da ẹ̀ máa ṣe ó wá ń pọ̀ àmàlìyá tí yóò máa gbọ́ òun ni táwọn bábí ń sàlù yẹn tẹ́mi wà lọ́ba bábí sàlù àwọn bábà tó máa ń ké fún yẹn gbogbo orun tí yẹn ṣe báyìí tó yẹ kó ráìmù ara wọn tó yẹ báyìí nìsín gbogbo orun tí yẹn ṣe tó yẹ kó ráìmù ni ó sì lásìkè ni ó gẹ mọ́lẹ̀ tó yẹ báyìí nìsín wọ́n yẹ pé wọ́n wá gẹ tán báyìí nìsín ìgbà tó wọ́n gẹ ogun yẹn tán wọ́n wá fìbì kálẹ̀ wọ́n wá lókè báyìí ẹ̀rùn kan lókè bí àdínsọ̀lọ́mọ́ àdásọ́là ní kò tà káwọn ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ gẹrun rẹ gẹ̀ kí gbogbo ẹ̀ ikú ara wọn tó bá dẹ̀ ní gẹ̀ fílẹ̀ bó ṣe wà rígbó ń tọ́jú ẹ̀ ó yà dáadáa àmọ́ kọ́ wájá sí pé ẹ̀gbẹ́ kan ó lọlẹ̀ ibi náà ó lọlẹ̀ ó fi bí ọwá lókè ẹlùmí ó la títì ó la ti báyìí ó la títì ti báyìí tí ó sì mọ́tò kankan tí ó sì kéyìn o tí ó máa gbàbẹ̀ àmọ́ títì ni tí mọ́tò kí ń gbàbẹ̀ wọ́n fi kíní kọ́ sí báyìí wọ́n fa bíbí báyìí wọ́n fa bíbí báyìí ta ló dá ọ ọlọ́run ọba ni ọlọ́run tó dá ọ òun náà ló dá eré ẹ ló dá irun rẹ ó wá níbo àti rẹ kalẹ̀ lé ẹlòmíì wá sí kalẹ̀ yóò wá ní ah, fẹ́ o fẹ́ wọ́n wá fi ṣe ọlọ́run kò rí ọ mọ̀ ṣe bẹ́ẹ̀ má nígbà tó ti mọ̀ yẹn ìmùtáhánà tí máa fẹ́ ṣe irun máa sọ́kẹ́ tó fẹ́ bá mi ṣe pé tó ẹ bá ṣe láàkì ni o ẹ bá ń gé mọ́lẹ̀ ni o ẹ má ṣe kí ni o ẹ má gẹ irun akọ̀kan sí ẹsẹ̀ má la sí sí wọ gẹ́gẹ́ ló sọ fún wa pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ torí pé wọ́n mọ̀ pé kò dáa táwọn bá ń gẹ fún yàn táwọn ń gbowó wọn àwọn náà ń ṣe lọ́wọ́ bá ṣe sáànù wọ̀ tààrà àwọn náà rí owó látara máa gẹ irun tó lọ́wọ́ bá ní kò dáa táwọn sọ̀rọ̀ láti sáànù kò dáa wọ́n gẹ fún yàn ẹlòmíì tó bá débi tó ti gẹrun irun gbọ̀n rí yóò wá sọ fún àwọn tí wọ́n gẹrun kọ́ bá ń bó gbogbo ẹ̀ ẹgbó tòrótòró yóò wá bó gbogbo rẹ̀ pátápátá yóò wá dán àwọn bàbá wa sọ pé ebi nǹkan ẹ bá ń fá gbogbo ẹ̀ àwọn òbí ńlá ìmọ̀ ṣe tán irun gbọ̀n yìí islam làgbọdọ̀ fa á fi ilẹ̀ bó ṣe wà ní eléyìí tó wà bí mo wà yìí tó bá kún ṣé ìwà ẹni sẹ àwọn agbègbè wọn mọ́lẹ̀ á fa mọ́lẹ̀ àmì lè àní ti kíni o àní fa á mọ ìyá á fi ilẹ̀ òun ni àníṣe sallallahu alaihi wasallam sọ fún wa àwọn nǹkan bẹ́ẹ̀ tí wọ́n sọ fún wa yìí tábà ní òkè máa fẹ́ràn nílẹ̀ mi ò ní gé ẹrùngbà mi ibi ni màá máa gé ní ìdẹ̀ ní ṣe àwọn anla lórí yẹn èyí tó ti ṣe rí tẹ́lẹ̀ ńkọ́ ẹ̀rú mọ̀ gbà ọ́ ọlọ́run ní mẹ́jìkẹ́ rúkọ làwọn máa fẹ́rọ̀ tún ọlọ́run ló ń ṣe àforíjì fúra àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á ṣirò náà àbí ọlọ́run ló ń dẹ̀ fi oríjì wọn òun fún wa ní ẹ̀san tó tóbi tó dọ́wọ́ èmi tí mò ń sọ̀rọ̀ ó di ọwọ́ ìwọ́ tó ń gbọ́ mi títà sí pé àwọn nǹkan tá à ń ṣe ní ìsìláàmù wa tájá pé a ti ṣe sẹ́yìn láti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ẹja túbá kò ń bẹ̀ oṣù àforíjì la wà yìí oṣù kẹ́ la wà yìí kọ́lọ̀ kó foríjì wa kọ́lọ̀ kó kẹ́ wa àwọn tá ti ń gbọ́ inú alaihi wasallam kí a rí wípé à ń mú lò à ń sì ń tẹ̀lé èyí tó bá ní ká ṣe ká ṣe èyí tó bá lọ́dọ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala so ibi ìlàdúró sí insha Allah ta'ala léni tí a tún máa kọ̀ntínù ní ọ̀la nípa ẹ̀kọ́ míì tó tún tẹ̀lé ẹ̀kọ́ yìí nípa ń táwọn èèyàn ṣe nípa ìmọ̀ pariwo ànábì sallallahu alaihi wasallam nígbà tí yẹn bá ń wá yẹn bọ̀ owó tí ìdílé ibi tẹ́yìn wà ọwá ń pariwo lágbájá lágbájá onímọ̀ pariwo yóò wà nílé ní èyí kí ọlọ́wọ̀n bá lè kẹlá ń kọ́ wa tí a mọ̀ tẹ̀síwájú bẹ̀ ní ọ̀la insha Allah abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala ó sàforíṣi gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti ṣe kọ́lọ̀ fún sàṣe àforíṣi rẹ̀ fún wa abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala wa ta'ala kí foríṣi wa gbogbo iṣẹ́ tá ó ti kára foríṣi gbogbo àwọn tí wọ́n ti lọ nínú àwọn mùsùlùmí kọlọmọṣàbà wa foríṣi wọn kọlọmọṣàbà wa kẹ wọn ẹ̀rí Abu Yazid rahimahullahu ta'ala kọlọmọṣàbà wa kẹ àwọn mímọ̀ sí Abu Siwak tó lọ kí Ramadan tó dé kọlọmọṣàbà wa kẹ Abu Sufyan tó dá sí wípé mo last week subhanallah àwọn èèyàn nìyẹn tó já sí wípé mùsùlùmí náà lájọ jẹ́ nínú àwọn ọmọ ìyá wa táwọn ń lọ àwọn ìlú lọ́jọ́ kan káwọn abẹ́lẹ́ ọ̀hún kọ́nà dékẹ́ mi wá gùn ni káwọn múra ṣiṣẹ́ dáadáa owó lè ta ṣe tí ò dá káwọn foríṣe ń bẹ̀ kọ́nà lè foríṣe wa inú ọmọdé náà la wọ̀ yìí káwọn náà lọ tọ̀hún lọ tí èsì pé wọ́n wọ́n padà bọ̀ wá wọ́n sì dàlùkì nìyẹn tó a ti lọ ẹja múra sí wà dáadáa ẹja ẹjẹ́ ajínà sí ẹbọ ẹjẹ́ ajínà sí bídá ẹjẹ́ ajínà sí ìmọ̀ṣẹ́lọ́ wa Allah subhanahu wa ta'ala kí a lè rí àforíjì ọlọ́run kí a lè rí ẹ̀sẹ̀ tó ti rọ́dọ̀ ọlọ́run wa Allah subhanahu wa ta'ala ọlọ́mọ́sà àforíjì gbogbo mùsùlùmí lápapọ̀ ọlọ́run fún ṣàmìlá àlékún Ramadan ọlọ́run ti ká ṣe láyé eléyìí náà ọlọ́run ti kí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ti ọdún yìí láti Dar es Salaam لتحفير الكتاب والسنة وتعليم العربي والإسلامي كلام قصان بقواني يسألوني وواتي أباني بيري أبي أكيسي يا مكسي أرياغو 080 613 96370 شمني وما يعيني من الإسلام أبو فوزان عبد الله إبراهيم أجيكو بيه